والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته إلى أن القرآن يأتي السنة لولي àlàyé tá à لولي أوان كانت شريعة àwọn لفي ساتة ṣẹ̀ríà tó láà التوسل المشروع àti sàlàyé méjì eléyìí tó ti pa àti alákọ̀ọ́kọ́ ní mímọ sí àtẹ̀gùn síwájú ọlọ́run pẹ̀lú àwọn orúkọ ọlọ́run tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù a sì pẹ̀lẹ́ kejì ní mímọ fi ímánì wa àtàwọn ẹsẹ̀ olórí wa tá à ń ṣe káfí máa sàtẹ̀gùn síwájú ọlọ́run oríṣi kẹta òun náà ni ibi tí a ti tẹ̀síwájú lónìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí kìí tẹ̀lé súnà wọ́n máa bu ẹnu àtẹ́lu àwọn tí ń tẹ̀lé súnà wípé gbogbo táwọn ń sọ wọn ní ọ̀dà èwo wá lè tọ́ da máa dé o èyí tọ́ da ló ń gbá láàyè wọn yìí ó lè ṣe kán nínú gbogbo ètò ń gbọ́ yìí tẹ́nìkẹ́ni ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé kọ́ tàpọ̀ nítorí pò ń lẹ̀sìn yàtọ̀ sí ìtọ́ba tako oríṣi kẹta òun náà ní kò fi ṣíṣe ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn eléyìí tí ń bẹ pẹ̀lú rẹ tí wọn náà máa ṣe kó fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run ọ̀lẹ́bọ lẹ́rù ọlọ́run ọba nìkan lọ́ọ́ máa ń sìn ọlọ́run ọba nìkan lọ́ọ́ máa pè èyí sọ̀tẹ́ bọ́ ọ̀wọ́ á fi dáadáa yìí ó fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa bí kọ́lọ́run bó wo bó ti ṣe jẹ́ni tó ṣe ipò nìkan lọ́ọ́ máa ń sìn èyí fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn kọ́lọ̀ wọn bá kó ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí fún un. irú rẹ̀ ṣẹlẹ̀ sí ànábì Yunus alayhi salam tẹ̀wọ̀n tó ń gbà tí Yunus alayhi salam ó ṣèlérí ìyà fáwọn èèyàn rẹ̀ látàrí pé wọ́n gbọ́ wọ́n kọ̀ láti ṣe tọ́lọ̀ ṣùgbọ́n Yunus alayhi salam ó dágbà fún wọn pígbà náà nípa àwọn àwọn àbàwọn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ànábì tó síwájú náà nígbà tí wọ́n bá pe àwọn èèyàn wọn lọ síbi ẹ̀sìn náà táwọn èèyàn yìí bá kọ̀ láti tẹ̀lé tọ́lọ́run tí wọ́n kọ̀ láti sẹ́ni tọ́lọ́run fi rán ànábì sí wọn ìyà ọlọ́run ọba máa padà dé bẹ́ẹ̀ ni Yunus náà ṣe ìlérí ìyà táwọn èèyàn tiẹ̀ náà ṣùgbọ́n sí ìyàlẹ́nu Yunus ní ìgbà tí ọjọ́ dá nígbà tí ọjọ́ tó dá tí ó fi pé àwọn èèyàn rẹ̀ àwọn ti gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n ti túbá lọ sọ́dọ̀ ọlọ́run kúrò nídìí ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ti wá foríjìn ọjọ́ pé àwọn èèyàn parun o eléyìí wá ba ànábì Yunus lọ́kàn jẹ́ bóyá làwọn èèyàn sì jẹ́ pé wọ́n takò tọ́lọ́run wọ́n takò ti ìránṣẹ́ ọlọ́run ìyẹn Yunus alayhi salam òun sì ti dàgbà tí ìparun ó dé bá wọn tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wá wá lòun gba tuntun bá wọn òun foríjìn wọn ànábì Yunus alayhi salam ó bínú eléyìí tí ó kó bí Yunus wá mórílẹ̀ ọ̀nà òkun ó ń bínú lọ ọwọ́ awọkọjú omi ìgbà tí wọ́n á dé àárín gbùngbùn òkun ìlọ́wọ́ hàn sí ọ̀gá pọ̀ wípé àwọn ti pọ̀ débi pé àwọn ń dẹ́rù pọ̀kọ̀ àwọn ń bùkátà láti ṣe àdínkù èrò tó wà nù ọkọ̀ bí ọba ń bẹ nuru ọkọ̀ báwọn tí wọ́n gbà kọjá pé wọ́n sọ sódò àtúrọ́mù kó mu lọ wọ́n bá ṣe é mú yóò nù sùn lọ́hàn wípé kí wọ́n gbé kúrò nínú ọkọ̀ kí wọ́n sọ sókun wọ́n tún tún ìmúdé yìí ṣe Yunus náà ní sáà ń pé kí wọ́n gbé kí wọ́n sọ sínú òkun ànábì Yunus aleyhi sẹlẹm ó ti wá mọ̀ pé Ọlọ́run bá fẹ́ bọ̀ wí lórí àṣìṣe tó ń ṣe nù wípé Ọlọ́run bá tóbi tayọ pé ìta náà á bínú sí ta ni akramakumullah Yunus ní kí wọ́n sọ̀ sókun mọ̀ Ọlọ́run bá fẹ́ ṣe ìbáwí fún un lórí àṣìṣe tó ń ṣe ni wọ́n sọ Yunus sókun tàì sọ́tòkun ọlọ́run ní kí ẹja ńlá kó mì ẹja ńlá mì ọlọ́run ní kó máa bẹ́ńbẹ̀ lábẹ́ ẹ̀sọ́ ọlọ́run ẹja ò gbọ́dọ̀ fi sóúnjẹ kò sì gbọ́dọ̀ sélèsè lára àbí lára eegun rẹ̀ kó sì máa rí atẹ́gùn mi bẹ̀ lábẹ́ àṣẹ ọlọ́run Yunus alayhi salam nínú òkun lórí òkun lórí òkun tọ́wọ́ à òkun tó kún ọ̀dá dúró òkun tí ẹja tó kó sínú rẹ̀ ọ̀dá dúró òkun tàyè tó wà gan nínú ẹja òun náà tún dá dúró ibẹ̀ ni Yunus tó wá pé ọlọ́run Yunus ọ̀sọ̀rọ̀ ìtinú ẹ̀kọ́ ńlá ta tún rí kọ́ lára Yunus nù tó ń ti pé Yunus bẹnu ewu tó ju gbogbo ewu lọ ewu pé ó súnmọ́ kọjá pé ní jáde láàyè ṣùgbọ́n Yunus ọ̀sọ̀rọ̀ ìtinú kí ló wá sí láyé tó fi sọ̀rọ̀ ìtinú tó fi wá wò pé tiẹ̀ ò lè dire mọ́ tó ń fi wọn wò pé ó ti bàjẹ́ ó ti bàjẹ́ náà nù àhà o ó pin ìgbà tẹ́mi bá ti ń bẹ̀ ìrètí ń bẹ̀ mọ́ wulẹ̀ lọ pókun so mọ́ lọ sọ̀rọ̀ rẹ sókun mọ́ sọ̀rọ̀ rẹ sọ́sà gẹ́gẹ́ bí àṣàkàṣà táwọn kan kó nìyí lọ́kà gbéra rẹ lọ sí third mainland bridge àkàràmọ̀kọ́mọ́lá àbíkó bridge lọ́kà wo tuntun ni wọ́n bá sọ̀rọ̀ rẹ sókun pé ikú yájẹ̀ sí lọ èyí tó kó sínú rẹ yóò dààmú ọ̀ dààmú pé ẹ̀sìn baba ńlá gbogbo ẹ̀sìn ló fi rẹ̀ sí torí lábẹ́ òfin ọlọ́ọ̀ ànábì sallallahu alaihi wa sallam ní ẹnikẹ́ni nínú àdéhìí tó fẹsẹ̀ rìnlẹ̀ tó bá fi ọwọ́ ara rẹ̀ ṣekú para rẹ̀ irú ohun tó fi para rẹ̀ gán-an lọ́lọ́wọ́n bó fi fìyà jẹ́ nínú jahannam kọ́lọ́wọ́n bó dákun kó ṣàánú wa. yóò ní sọ̀sọ̀rì tìǹù inú ẹja lọ́wà ní tó ti ń pè ọlọ́ọ̀ ni wọ́n ń fi fífi ọlọ́run lọ́kàn ti ń bẹ pẹ̀lú rẹ̀ tí ó sì fìgbà kan sílẹ̀ ni wọ́n fi ń bẹ lọ́ọ̀ sinna la fi sọ pé ìwọ náà fi tòhídì rẹ ó fi sàtẹ̀gùn síwájú ọlọ́run tó bó ti mọ̀ pé tòhídì náà ló ní jù níbo kórìíra rẹ̀ àbọ̀ ọ̀mọ̀jà tó ń bá tòhídì jà ní. ọ̀ á ní tòhídì kí ni ọ̀ abẹ pẹ̀lú rẹ̀ ṣírùkù ni bẹ́ẹ̀ bá ti sí tòhídì ṣírùkù ló máa ń dípò rẹ̀. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní fẹ̀nẹ́dà tó gbólómàt alla ilaha illa ant subhanaka inni kuntu minadh-dhalimin Yunus alayhi salam ó wá ń fi ọlọ́run ọba nínú àwọn òkun lórí òkun lórí òkun wípé la ilaha illa ant kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí wa Allah subhanak ògo fún ọ inni kuntu min adh-dhalimin dájúdájú èmi jọ́kan nínú àwọn alábòsí eléyìí wà nù suratul anbiya ó wá wípé àwọn màláíkà ọlọ́run wọ́n gbọ́ fífi ẹ̀yìn fọ́lọ̀ yìí láti inú ìsàlẹ̀sàlẹ̀ òkun

àwọn mọ̀lẹ́kà wọn tún bá bẹ̀ lọ́n tó kọ́ lọ́n dàkún kó túlẹ̀ ọlọ́run bá padà pa láti pé kẹjọ gbé wá títí bèbè òkun kọ́pọ̀ lẹ́ńbẹ̀ lálàáfíà láì jẹ́ pé nǹkan kan sí i tọ̀tọ̀ òhídìí pàtàkì jàmáà tòhídìí àmọ́ agbani tòhídìí àmọ́ alani torí pé òní mọ ìwọ ọlọ́ǹfọ́lọ́ òní mẹ̀tọ́ rẹ̀ fún kọ́lọ́wọ́n ọba kọ́ wá fi fún wàhálà kọ́lọ́wọ́n ọba kọ́ wá fi fún ṣòro yọ ń yọ gbọ̀ nínú wàhálà ilé ayé ìpọ́njú tàlùkìyàmọ̀ náà ò ní jẹ́ tiẹ̀ ẹ̀yọ́ àjẹ́ amójútó tọ̀híìd káyé bá tọ̀híìd gbà ara ń téèyàn máa fi sàtẹ̀gùn ni ẹnìkan ni tí ò ní tọ̀híìd à nǹkan míì làwọn máa fi sàtẹ̀gùn ó lè máa pọ̀fọ̀ ó lè máa pọ̀ gèdè táwọn kọ́wọn náà fi ń sàtẹ̀gùn náà láti rí nǹkan tán fẹ́ẹ́fẹ́ ẹlẹ́kẹ̀rin òun náà ni pé ká máa fi ṣíṣe àfihàn bá ti ṣe lẹ́tọ́ ká máa ṣàfihàn rẹ̀ ká máa wá fi ṣàtẹ̀gùn síwájú ọlọ ká máa fi bá a ti ṣe ní bùkátà sí ń tà ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ká máa fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run ká máa rá bàbà kí máa jẹ́ ká dùn ọgbà gẹ́gẹ́ bí Ayub alayhi bó ti ṣe sọ pé ẹnì mẹsànìyà gbọ́g wà anta arhamur rahimin ó ní ó pè ó ní wọ́n lọ́n ah ìnira ṣe mí o. ìwọ sì ọba tí tẹnu lọ́nà tó dáa jù wọ́n lọ́ba tó dáa jù lẹ́yìn tí tẹnu. ó sì àfihàn ntẹ́sẹ̀ ó sì àfihàn ọ̀lẹ́rẹ̀ ọlọ́run bá sì ti gbàdúrà rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn náà àdọ́gbọ́n kan ní àdágbára kan ní á sì àfihàn bá ti tara rẹ̀ yọ sànù bákan náà nínú tá a tún lè fi ṣàtẹ̀gùn tí ṣẹ̀rí àfaramọ́ òun náà láti àwọn ẹni rè ẹni rè tí sì ń bẹ láyé láàyè tí ò tíì kù lórí àwọn sàhábà wọ́n ti jẹ́ni tó ṣe pé tíyàn bá mú tọ́ dáadáa tó jẹ́ ọ̀rọ̀ láti mú mi tó dogun wọn máa lọ bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kó kọ́ bá wọn bẹ ọlọ́run bàtà ànábì wà láàyè ànábì wà bẹ ju ọ̀rọ̀ So, ìgbà tẹ́lẹ̀ bí wàá kú wọ́n máa tọrọ ọrú eléyìí lọ́dọ̀ àbúrò bàbá ànábì kókó bá wọn bẹ̀ lọ Al-Abbas ibn Abdul Muttalib wọ́n máa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kókó bá wọn bẹ̀ lọ kójú ọ̀rọ̀ yéé ṣe kó kù wọn lọ bá o ọmọ pété àrí ànábì ń bẹ nítòsí wọn lọ bá sàárì rẹ̀ Al-Abbas tó wà láyé tọ́jú àbúrò bàbá ànábì ni wọ́n lọ bá pé bá ànábì ṣe máa bá bẹ̀ lọ tójú máa rọ̀ ẹ̀yin náà tọrọ fún wa kójú ọ̀rọ̀ kò sì túmọ̀ sí pé àbáàsì tó kò tẹ̀tẹ̀rẹ̀ kò ní sẹ́mi ìdíkú ẹ wá fáwọn ọba yín ṣàdúrà lọ ẹ̀hìn ọkọ̀jú mẹ́sẹ̀ rẹ ni o so ojú ọ̀rọ̀ kọ̀rọ̀ fóònù náà gbogbo wọn ní ọjọ́ rújò wọn wà ní ẹbẹ lọ kó kọ́ lọ́n ọ̀rọ̀ jù fún wa. bákan náà nínú tá a tún lè fi ṣàtẹ̀gùn òun náà ni pé wọ́n ṣàtẹ̀gùn sí ọlọ́ọ̀ pẹ̀lú pé ká ṣàfihàn pé àṣẹlọ̀ tí ẹ̀ ọlọ́run bá máa ń forí jìn yìí ṣe pé èèyàn lọ́wọ́ máa kà fún èèyàn gẹ́gẹ́ bíi tani wọ́n ní wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ lónìí jẹ́wọ́ fún tani jẹ́wọ́ fún tani òun gẹ́gẹ́ bíi tani sọ́lọ́run ti wà ọ̀fà àwọ̀kalẹ̀ púpọ̀ já sojú òun máa bóun forí jìn àwọn èèyàn ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun lọ́ọ́ jẹ́wọ́ wípé mo ṣẹ̀ ọ́ mo ṣàṣìṣe mo ṣàìdá mo takò fún rẹ forí jìn mi so eléyìí ọlọ́run máa fi gbàdúrà gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe sọ ìpè qala rabbi inni zalamtu nafsi faghfir li ìwọ ọlọ́run mo ṣàbòsí sórí ara mi foríjìn ọlọ́run bá ti foríjìn sọ eléyìí òun náà làwọn nǹkan tá a lè fi ṣàtẹ̀gùn eléyìí tí ṣẹ̀rí àtọ̀ faramọ́ eléyìí tí ṣẹ̀rí àtọ̀ faramọ́ gẹ́gẹ́ ìdàkejì òun náà ní ká máa pe nǹkan kan àbí ká máa tọrọ pé kí nǹkan kan sì pẹ̀ fún wa. nke táwọn ń pè sáà ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ọwọ́ ajókòó àbí kọjá pé iyì ànábì àbọ́là ànábì òun là ń fi ń pé àwọn èèyàn kan là ń fi ń sàtẹ̀gùn alágbájá ọlọ àtàmẹ̀dùn ọlá ọjọ́ kan ọlọ́run ọlọ́sùpá ọlọ́jòtọ́rọ̀ ọlá akójòtìrọ̀ tipẹ́ arúgbìn àgbàdo ǹjẹ́ wàá tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa àkọ́kọ́ ni pé ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa kéèyàn wá lọ sọ́dọ̀ kó wá jẹ́ pé ẹ̀ ń fòkù ẹ̀ ń fi sátẹ̀kùn tó bá ní tọrọ lọ́dọ̀ lọ kí ló kú fẹ́ bọ̀ tọrọ lọ́dọ̀ lọ àbíkọ́ sọ pé tọ̀ ìwọ wọlé àwọn bàbá wa tó ti kú wọlé àwọn bàbá wa tó ti kú torí pé òkú kò lè bá ń tọrọ nǹkan kan ìgbà tó wà láyé gan kí ló lè ṣe fún yín ọ̀yá sọ pé kókò ó ṣìpẹ̀ fún yín lọ́dọ̀ ọlọ́ bó lè ti fẹ́ ṣìpẹ̀ fún lọ́dọ̀ ọlọ́ nítorí pé Umar ibn al-Khattab radiyallahu anhu àti Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu àti gbogbo àwọn sàhábà tí ń bẹ ní wọn àti gbogbo ẹni ń bẹ lọ́dọ̀ wọn àwọn àtàwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ìgbà tó mu omi tí wọ́n fún àwọn ẹranko wọn omi tí wọ́n fún irúgbìn wọn ò lọ síwájú sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam kàkà bẹ́ẹ̀ ńṣe ni wọ́n lọ bá burú bàbá rẹ̀ wọ́n lọ bá burú bàbá rẹ̀ wọ́n sì ní kọ́ bá wọn ṣàdúrà wíwá bá ànábì ṣe máa ń ṣàdúrà tó jò máa rọ̀ wọn ò lọ bá ànábì sallallahu alaihi wasallam ṣàtẹ̀gùn ṣòfò ìṣe àti wájẹ ìwà ànábì nù ànábì nù òkú rẹ̀ ń bẹ́ńbẹ́ wọn ò sì wá tọrọ lọ́dọ̀ òkú rẹ̀ tó àìṣe ó túmọ̀ sí pé kọ́tọ́ ká máa wá fòkú ṣàtẹ̀gùn síwájú ọlọ́run kọ̀ wá lọ síwájú sàárè kọ̀ wá sọ pé ẹ àmọ̀pẹ́yìn tẹ̀ ń bẹ nínú sàárè yìí àmọ̀pẹ́yìn ẹni ọlọ́run yín a sì mọ̀ pé inú kẹlẹ̀ wà ẹ wa náà tọrọ bó lẹ ti mọ̀ wọn lẹ́ni ọlọ́run bó lẹ ti mọ̀ pé nìkan ni wọ́n ẹ wá ní bá yín tọrọ bó ló ti fẹ́ bá yín tọrọ òun gan ní ìtúsọ́ lè tọrọ fúnra rẹ̀ ni kò lè tọrọ fúnra rẹ̀ torí pé ti kó ti parí nìyẹn òun retí kẹ́yìn ó sùn láǹfààní ẹ̀yìn tẹ̀ wà láyé ẹ̀sàdúrà fún un ẹ̀yin tẹ́ wà láyé ẹ ti sàrà pé kí ládàrú ọlọ bá ọ so ohun mí nǹkan kan tó lè ṣe fún yín mọ́ nígbà tó wà láyé kí ló lè dá sí fún yín so ẹ káàsì wọn máa fọlá ànábì tọrọ ká máa fi yà ànábì tọrọ kọtọ lábẹ́ òfin Ọlọ́run ọba wa nítorí pé àwọn àdìsí tí wọ́n gbà wá nípa pé ibẹ̀ làwọn ti rẹ́ẹ̀rí rẹ̀ àwọn àdìsí yìí báyìí àwọn àdìsí kọ̀ǹbẹ̀ lásán ni o gẹ́gẹ́ bí èyí tí wọ́n sọ pé ànábì sọ pé إذا سألتم الله فاسألوه بجاهي فإن جاهي عند الله عظيم تبعت الله تبعت ترون كلا ترى iyì mi ni ẹ máa fi tọrọ nítorí pé iyì mi tóbi lọ́dọ̀ lọ. nínú ilmu hadith wọn ní hadith yìí hadith makdub hadith tá parọ́ rẹ̀ má nàbì ni kò sí nínú àwọn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ kọ́dà kò sí nínú àwọn tírà hadith ilé ìtòsí gbára lé kọ́dà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ẹ̀sẹ̀ nìkan nu wọn tó ti pé wọ́n kà fún lùmọ̀ tó fi irú rẹ̀ sẹ̀rí rí lókè ìgbà táàbí ti bá jẹ́ pé kò fẹsẹ̀ rìn lọ kò sẹ́ẹ̀rí ń bẹ̀nu kò tọ́ káàsì ṣe ní tó bá wà nù rẹ̀ nítorí pé ní tó bá pè lẹ́sìn kìí láì jẹ́ kọ́ lẹ́rìí òsì ti sẹ́ẹ̀rì fún un la fẹ́ ra gbálẹ̀ ẹni tó bá wọ́n fi ọlọ́ọ̀nẹ́bì tọrọ tó bá fi yà ànábì sọ̀rọ̀ ànábì àbíyí ni ọlọ́lá ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kìí sùn ní sẹ̀rí àsọ pípẹ́ ti tọrọ kìí sùn ní sẹ̀rí àsọ pípẹ́ ti sàtẹ̀gùn ẹ̀rọ adúrún tá a ti kàálẹ̀ tá a lè fi sàtẹ̀gùn ọ̀kan nù rẹ̀ wá wù ọ́ ọwọ́ ajá yìí pé eléyìí tí ọ̀tọ̀ ló wù ọ́ ọ̀dájú pé tíyẹn bá ṣe bẹ́ẹ̀ ìyẹn ti kó lójú ọ̀nà nìyẹn o lábẹ́ òfin sẹ̀rí yà ẹni tó fọlá ànábì tọrọ ẹni tó fi yà ànábì tọrọ kí ni kò tá a fẹ́ tòsí tó ń ti ṣe kèfèrí sọ́lọ̀ ni àbí onítàn ó ti ṣẹbọ sọ́lọ̀ àbí àdádálẹ̀ ló ṣe. àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọn lẹ́ni tó bá fi yì àbọ́lá ànábì tó fi tọrọ nǹkan tó ṣe òun náà ní bídà àdádálẹ̀ ló ṣe. ẹ sì pé bídà àdádálẹ̀ ó burú jọjọ ó burú jáì kọ́dọ̀ wù ṣètánì gbà mí kọjá pé náà ni ó rí yàn tì sí bí ọba rí yàn mú lọ sínú ṣèkèfèrí àti ìṣẹbọsọlọ torí ẹ ọdọ wọn wà. ǹjẹ́ alùmọ́ àtàwọn èèyàn náà àtàwọn ẹ̀dọ́ náà ọba tó náà ń dá lọ́mọ fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ sí ọlá tààbà ọlá rọmọbán ọlá sọláàtì tá a ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́tọ̀ àbọ́lá àwọn ẹni rí ọlá àwọn ẹni tá à ń tọrọ fún ọlọ́run ọmọ tí ọ̀lẹ́sẹ̀ lọ́rùn eléyìí òun náà tọ́ lábẹ́ òfin ọlọ́run bá wà ẹ gbádùn ìta kàálẹ̀ kọ́ dáa bó ló ṣe jẹ́ tó fi jẹ́ pé ìtọ́jà ìwú àwọn èèyàn eléyìí tó takò fún ọlọ́run ni máa wù wá torí di eléyìí báyìí kò tọ́ lábẹ́ òfin ọlọ́run bá wa kọjá yìí pé nǹkan míì iná àmọ́ wọn ti ṣàtẹ̀gùn yàtọ̀ sí àwọn nǹkan tá a ti kà sílẹ̀ yẹn. ìgbà tó ṣe pé kọ́nà kó wu ẹ̀tọ́ tí lágbájá ní lọ́dọ̀ rẹ̀ kó ṣe nǹkan báyìí fún yín kó wu ẹ̀tọ́ tí lágbájá ní lọ́dọ̀ rẹ̀ kó ṣe nǹkan báyìí fún yín. à ẹ̀tọ́ ìtumọ̀ rẹ̀ lọ́rọ̀ yẹn a sì ti mọ̀ yín pé kò sí nǹkan kan tẹ́nìkan lè dá sí lọ́rọ̀ yẹn lórí ọlọ́run ọ̀rẹ́ ẹlẹ́dàá wa ọlọ́run ló máa ń fẹ́ni tó bá fẹ́ni tó wù gẹ́gẹ́ bọ́lá ń sọ pé wa kana haqqan alaina nasrul mu'minin àwọn ará sílẹ̀ ràn lórí ara wa pé á fi àrànṣe fáwọn olùgbàgbọ́ òdodo torí délé kọ́ra sọ pé mò ń fi ẹ̀tọ́ tí lágbádá nínú dọ̀wọ́ lọ mò ń fi ń sàtẹ̀gùn sọ́dọ̀ wọ́ lọ àṣìṣe ńlá ni àṣìṣe ńlá ni torí ẹ̀ tọ́lá sì pé ẹnìkan ti ẹ̀ lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ọ̀dọ̀ àṣìbọ́lọ̀ lọ́mọ ọmọ ló ṣe fún ọlọ́run lọ́mọ ọmọ ló ṣe fún so kí ni ti tiwa jẹ́ kí ni tìyín ti jẹ́ tóbi wá jẹ́ pé ntọ́lọ̀ mọ̀ ọ́mọ̀ ṣiṣẹ́ nìkan lẹ́tù fi máa ṣàtẹ̀gùn sọ́dọ̀ ọlọ́ so eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run bá wa. ìjọba wa nínú àdìsí kan pé ọwọ́ ń bẹ̀ pé alukọ̀bẹ̀ hapẹ̀sà ìlí mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ pẹ̀lú ẹ̀tọ́ àwọn ẹni tí ń tọrọ lọ́dọ̀ rẹ àdìsí yìí náà kò fẹsẹ̀ nílẹ̀ nítorí pé àtúnyẹ̀tò làwùfí ọ̀ ń bẹ nínú àwọn ẹni tó gba àdìsí wa. àwọn ẹni tó bá mọ̀ nípa ilmu mustalah ìlélẹ́ ìléyé ọ̀nà pé ńgbà tó ọ̀gá kọ́ kí ó débẹ̀ ọ̀sán lè kí òun. Atiyatul Awfi eléyìí jẹ́ da'if wa huwa mujma'un ala da'fi ẹnu àwọn olùmọ́kò lórí pọ́lẹ̀ tó bá wọn àdéhìí tó ti kó bá di àmọ́ sọ àdéhìí ti kọ̀ǹdẹ̀ torí ẹ̀ a lè fi sẹ̀rí náà nípa ntọ́ bá ní í ṣe wa torí ẹ̀ kọ̀tẹ́lábì fún ọlọ́run ọba wa. ilé ìtàn máa ń kà pé àdìsí afọ́jú kan wà àdìsí afọ́jú kan wà títí bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àmì sọ́lá ọkọ̀ lábẹ́ àti nínú rẹ̀ àwọn ti rí i pé èèyàn lè fi ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́lá ṣàgbẹ̀gùn bẹ̀. àdìsí ń ga lára àwọn olùmọ̀sọ pé kọ̀ fẹsẹ̀ rin lẹ̀ tọ́ba tẹ̀ wá fẹsẹ̀ rin lẹ̀ nǹkan tí afọ́jú tí ànábì ní kó fi ṣàgbẹ̀gùn bẹ̀ ni pé àdúrà tí ànábì ń ṣe fún un mò ń fi àdúrà ànábì sàtẹ̀gùn síwájú ẹ̀ gbọ́dọ̀ ànábì sọ wá fẹ́ sàdúrà fún wa ànábì sì ti kú torí di eléyìí kí ló dé nígbà tá a dárúkọ oríṣiríṣi nǹkan téèyàn lè fi sàtẹ̀gùn nígbà téèyàn bá ń tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́ kaka oríṣi kọ̀ọ̀kan kalẹ̀ bíi mẹ́fà ọ̀kan kan wà á sí mẹ́ tó wú ọ lórí ọ̀kan kan ò sí mẹ́ tó jọ ọ lójú àti tọ́ta lọ subhanallah wáyé o lábẹ́ òfin ọlọ́run ta ni mo wá ìrànlọ́wọ́ èèyàn ta ni mo ké gbàgàrè lọ sọ́dọ̀ èèyàn lórí nǹkan tí èèyàn lágbára lórí rẹ̀ bí. tó bá jẹ́ pé nǹkan tí èèyàn lè ṣe ni a lè wá ìrànlọ́wọ́ rẹ̀ o lè ké lọ́ba torí pé ọlọ́run kan sọ pé ọ̀tà àwọn ní alal birri wat taqwa ẹ̀rọ ara yín lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ̀ lórí àti páyọ̀ lọ ẹ̀rọ ara yín lọ́wọ́ ìyẹn tágbára bá kà ọlọ́run bá sì tún sọ nípa àkégbàjarì lórí ọ̀rọ̀ anábì musa àríhì sẹ́lẹ̀ ó ní fastaghathahu alladhi min shi'atihi ala alladhi min aduwwihi ẹni tó jẹ́ ìyá rẹ̀ ó ké lọ́ba musa pé kó gbà wọn lọ́wọ́ ẹni tó jọta wọn gbọ̀n lọ́dọ̀ kan nínú àwọn èèyàn Fíráúnà tó tọ́ba wá jẹ́ pé ń dá ọ̀sán wárán lọ́wọ́ èèyàn lé lórí níta fẹ́ ké lọ dáyàn lé lórí nǹkan téèyàn ò lè ṣe ni nǹkan téèyàn ò lè ṣe ni ẹ̀dá ọlọ́nkan ò lè ṣe àfọlọ́ bí pé mo fẹ́ lówó bí pé mo fẹ́ lọ́lá bí pé mo fẹ́ bímọ bí pé mo fẹ́ ṣoríire bí pé mo fẹ́ kí ìkanjú ìkókó mẹ́ bí pé mo fẹ́ káàárẹ̀ ìkọ́kọ́ lọ àléébù yìí kó fi nílẹ̀ tàlẹ́ńtò lè ṣe léyìí fún un tó kù kàn lè dá fún yẹn sọ́lá àyè kan wà tó lè dà sí fún yẹn gbogbo wa jẹ́ pé èèyàn lálọ́ ké bá èèyàn lálọ́ ọmọ bá pé kó siwá lọ́lọ́lá kó siwá lólówó kó fún wa lọ́mọ àwùjọ bíi lẹ́ kó gbé àlébù yìí kò fún wa àlébù tó ẹ̀kọ́ lọ́n ló fi bẹ́ẹ̀ bó lẹ́ pé lẹ́yìn kẹsì lè yọ ta ló lè yọ bí ẹni tó ẹgbẹ́ ti ń ríran kò ríran mọ́ àwọn ń bẹ̀yàn pé làmí ojú ẹni ríran padà ojú ẹni ríran tẹ̀ ta lẹ́ni náà tó lè jẹ́ oríran padà torí ẹ̀ àgbọ̀dọ̀ lọ ṣe léyìí àgbọ̀dọ̀ lọ gbé báyà. lẹ́yìn anábìyà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní mùnáfíkì kan bẹ̀ ọ́ lẹ́gbẹ́ máa fara ní àwọn mùsùlùmí. apá kan nínú wọn wá sọ pé ẹja lọ bá nàbì sallallahu alaihi wa sallam nastaghiithu bihi min hadha al-munaafiq ẹja lọ kí gbàdáre bá nàbì sallallahu alaihi wa wà kọ́lá anabi ni innahu la yustaghafu bi innama yustaghafu billah a kì í ké gbàjarì wá bá mi o ọlọ́run là á ké gbàjarì lọ bá mi anabi tètè dínà rẹ̀ lójú ayé rẹ̀ wọ́n yẹ kó ń wọ wá tó kú tán àwọn kan tó máa máa péjọ sí ìdí sàárè rẹ̀ wọ́n sọ fún àwọn ké gbàjarì wá bẹ́ẹ̀. akramakumullah eléyìí fi hàn yín pé ìdọ́lọ́wọ́ bá bá jẹ́ pé nìkan ló lè ṣe àìwárà lọ́wọ́ rẹ̀ lọ sọ́dọ̀ ẹnìkan nítorí àwọn pọ́lọ̀ nìkan ló lè gbani là ń bẹ̀ àìké gbàjarè lọ báyà lórí rẹ̀ tí ọ̀rọ̀ wa tọ́ka sí bẹ́ẹ̀ sànàbì sallallahu alaihi wasallam ajẹ́pẹ́lò ní ìdí sànàbì sallallahu alaihi wasallam àgbọ̀rọ̀ pé lọ́ba torí ẹ̀ láti rí i pé Islam ó dáa púpọ̀ ó sì rẹwà jọjọ ṣùgbọ́n aré Islam àwa arẹ́ni tó fẹ́ ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nítí islam mú wá tó dáa tó dáa tó dáa yìí kò bá wọn láàmú kò wù wọn kò tẹ wọn lọ́rùn bí káwọn takò bí káwọn káwọn da kọjá káwọn ọmọ tẹ̀lé nítorí ká ṣe káwọn ọmọ jìnnà sí ìlànà rẹ̀ nítorí wù wọn nìyẹn àmọ́ ló kọ pé mùsùlùmí náà sálà wọn kálukú ti wá ṣe àtúndà ìsìláàmù tiẹ̀ ó fi jẹ́ pé àgbéwọ̀ àsáwọ̀ tọwọ́ ní ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ ó ti pọ̀ púpọ̀ nítorí pé àwọn wòye pé wọ́n bá ti dá àwọn láàmú làwọn lè ya pátánì rẹ̀ ẹsẹ̀ bí n tó tinú yàrá kálukú jáde wọ́n ti gbàgbé pé àfikà tẹ̀lé ìlànà alukur'an àfikà tẹ̀lé ìlànà sunna nabi sallallahu alayhi wa sallam ohun mà ló lè sọ wá di mùsùlùmí ẹgbẹ́ gbọ́dọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa ti ń sọ ni wà á fi ọlọ́hàn wà á fi ọ̀rọ̀ ẹ máa tẹ̀lé tọ́lọ́ ẹ máa tẹ̀lé tà nabi sallallahu alayhi wa sallam. من يطع الرسول فقد عطاء الله يعني كان تبع تتلت عن النبي صلى الله عليه وسلم أو تتلت الله فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وفي الولاة عربوا لكم ونجاني تقبوا لهم وبعبوا تتسون في قبائد أجوري لولي نتون بان جون سيفا مفعلي لولي lẹ́yìn náà tí wọ́n ní ní ìkùnsínú kan lórí ìdájọ́ tó bá dáhùn tí wọ́n sì sọpá sọsẹ̀ sílẹ̀ fófin ọlọ́run àti ìdájọ́ rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé àfi kéèmì pẹ̀lú rẹ̀ ká tẹ̀lé lánàá alukọ̀rán àti sọ́nà nínú ìtọ́ tẹ wa lọ́rùn àti ètò òwú wa nínú ìta àwòkọ́ rọrùn fún wa àti ètò ṣòro nítorí pé ìtẹ̀lé ìlànà alukọ̀rán àti sọ́nà gan-an lọ́sọ̀rọ̀ àti mùsùlùmí anábìyàn sallallahu alaihi wa sallam nínú hadithi tí ìmáàmù wa Malik gbé jáde nínú muwatta rẹ̀ أني تركت فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي كتاب الله وسنتي wọ́n ti fi nǹkan kan sílẹ̀ fún yín o eléyìí tuntun pé tẹ́ bá ti mú ẹ̀mí sínú ẹ̀mí sọnù lẹ́yìn òun náà ní sírọ̀ ọlọ́run àti súnà nàbì muhammed sallallahu alayhi wa alihi wa sallam òun gangan ní islam ìdí nìyí tá a fi ní ètò wa ní ìlànà alukur'an àti súnà ọlọ́run ọba kó túbọ̀ sẹ́mi pẹ̀lú rẹ̀ mọ̀nà lọ sídìí ìlànà Al-Qur'ani àti súnà ó sì ní pẹ̀lú rẹ lólóríire ó sì wá lọ́kàn ẹnìyàn tí ọlọ́run dà lọ́lá pẹ̀lú àlùjẹ́nà. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.